TEE T e e, Gold. tí n bá sọ wípé mo ní bẹ̀rẹ̀ owó mi àtàrà mi ti ẹni yóò bèbí ọgbọ̀n bílíọ̀nù nínú ilé ìfowópamọ́ mi o aṣọ ìgbàlódé lára rẹ̀ o bèbí má ṣe má ṣe. ṣe. má ṣe má ṣe. má ṣe má ṣe má ṣe. bébí o ti ẹwà jù ìwọ nìkan ní tuntun zipu burúkutu ìfẹ́ nìkan ní tuntun màá gún ẹni ṣùkùṣùkù o jọ̀wọ́ wá nígbà ọ̀pọ̀ ṣó ti gbá mi lógun torí mo ń gbádùn ẹ̀ lódì mo fẹ́ mu o lè gbà o o mọ̀ pé mo ní o mo nífẹ̀ẹ́ mo nífẹ̀ẹ́ mo nífẹ̀ẹ́ gidigidi gangan mo nífẹ̀ẹ́ mo nífẹ̀ẹ́ mo nífẹ̀ẹ́ rẹ Bridget yo, I like your miniskirt yo, okay you carry fancy yo. Oh, if I tell you. love you, oh. My money, my body, now your own, oh baby. 30 billion for the account, yo. Oh. Versace and Gucci for your body, oh baby. No do, no do, no do, gotta, get to for me. No do, no do, no do, say that, that, oh. No do, no do, no do, shakara, oh, eh do, no do, no do, gara gara for you. Baby, shake your back and no mercy, no mercy. That shit's go chesty, go chesty. Baby, shake your back and no mercy, no mercy. That shit's go chesty. Go chesty. Baby girl, I go show you the coco. You go show me the coco. I'm on the mix.